ìfihàn orí kẹrìnlá. mo rí ọ̀dọ́ àgùntàn náà tí ó dúró lórí òkè Síónì pẹ̀lú àwọn ọ̀kẹ́ méje ó lé ẹgbàájì ènìyàn tí a kọ orúkọ rẹ̀ àti orúkọ bàbá rẹ̀ sí wọn ní mo sì gbọ́ ohùn kan láti ọ̀run ní ìlú ọ̀pọ̀lọpọ̀ omi àti bí ìgbà tí àrà líle bá ń sán. ohùn tí mo gbọ́ ni ti àwọn oníhápù tí wọ́n lu hápù wọn wọ́n ń kọrin titun kan níwájú ìtẹ́ náà àti níwájú àwọn ẹ̀dá alààyè mẹ́rin àti àwọn àgbààgbà mẹ́rìnlélógún kò sí ẹni tí ó lè mọ orin náà àfi àwọn ọ̀kẹ́ méje ó lé ẹgbàajì ènìyàn tí a ti rà padà nínú ayé àwọn ni àwọn tí kò fi obìnrin ba ara wọn jẹ́ nítorí wọn kò bá obìnrin lò pọ̀ rí àwọn yìí ni wọ́n ń tẹ̀lé ọ̀dọ́ àgùntàn náà káàkiri ibi gbogbo tí ó bá ń lọ àwọn ni a ti rà padà láti inú ayé wọ́n dàbí èso àkọ́so fún ọlọ́run àti fún ọ̀dọ́ àgùntàn ọ̀rọ̀ ìké kankan kò sí ní ẹnu wọn kò sí àléébù nínú ìgbé ayé wọn mo tún rí áńgẹ́lì mìíràn tí ń fò lágbede méjì ọ̀run ó mú ìrere ayérayé lọ́wọ́ láti kéde rẹ̀ fún àwọn tí wọ́n wà nínú ayé nínú gbogbo ẹ̀yà àti gbogbo orílẹ̀-èdè ó bá kígbe pé. ẹ bẹ̀rù ọlọ́run kí ẹ sì fi ògo fún un nítorí àkókò ìdájọ́ rẹ̀ dé ẹ júbà ẹni tí ó dá ọ̀run àti ayé òkun àti gbogbo orísun omi. áńgẹ́lì mìíràn tẹ̀lé ti àkọ́kọ́ ó ní. ó ti tú bábílónì ìlú ńlá nì ti tú ìlú tí ó fún gbogbo àwọn orílẹ̀-èdè ní ọtí àgbèrè rẹ̀ mu tí ó mú ìbínú ọlọ́run wá ó ti tú. áńgẹ́lì kẹta wá tẹ̀lé wọn ó kígbe pé. bí ẹnikẹ́ni bá jùbọ̀ ẹranko náà àti ère rẹ̀ tí ó gba rẹ̀ síwájú rẹ̀ tàbí sí ọwọ́ rẹ̀ yóò mú nínú ògidì ọtí ìbínú ọlọ́run tí ó wà nínú ife ìbínú rẹ̀ olúwa rẹ̀ yóò jóró nínú ilé àjọ òkú níwájú àwọn áńgẹ́lì mímọ́ àti ọ̀dọ́ àgùntàn èéfín iná oró àwọn tí wọ́n bá jùbọ̀ ẹranko náà àti rẹ̀ tí wọ́n rẹ̀ ọ̀sán tòru. èyí mú kí ó di dandan fún àwọn ènìyàn ọlọ́run tí wọ́n ń pa àṣẹ ọlọ́run mọ́ kí wọ́n sì dúró nínú ìgbàgbọ́ jésù láti ní ìfaradà. mo gbọ́ ohùn kan láti ọ̀run wá tí ó sọ pé. kọ ọ́ sílẹ̀ àwọn òkú tí wọ́n kú nínú olúwa láti àkókò yìí lọ ṣe oríire. ẹ̀mí jẹ́rìí sí i pé. bẹ́ẹ̀ ni dájúdájú nítorí wọn yóò sinmi nínú làálàá wọn nítorí iṣẹ́ wọn yóò máa tọ̀ wọ́n lẹ́yìn. mo wá rí ìkùkù funfun ẹnìkan tí ó dàbí ọmọ ènìyàn jókòó lórí ìkùkù náà ó dé adé wúrà ó mú dòjé tí ó mú lọ́wọ́ áńgẹ́lì mìíràn jáde láti inú tẹ́ḿpìlì wá ó kígbe sí ẹni tí ó jókòó lórí ìkùkù pé. iṣẹ́ bẹ̀rẹ̀ fún dòjé rẹ àkókò ìkórè tó ilé ayé ti tó kórè. ẹni tí ó jókòó lórí ìkùkù náà bá ti dòjé rẹ̀ bọ ilé ayé ni ó bá kórè ayé áńgẹ́lì mìíràn tún jáde wá láti inú tẹ́ḿpìlì ní ọ̀run tí òun náà tún mú dòjé mímú lọ́wọ́ áńgẹ́lì mìíràn wá ti ẹ̀gbẹ́ pẹpẹ ìrúbọ wá òun ni ó ní àṣẹ lórí iná ó kígbe sí áńgẹ́lì tí ó ní dòjé mímú pé. iṣẹ́ bẹ̀rẹ̀ fún dòjé mímú rẹ kó èso àwọn igi eléso ilé ayé jọ nítorí pé wọ́n ti pọ́n ni áńgẹ́lì tí ó ní dòjé náà bá ti dòjé rẹ̀ bọ inú ilé ayé ó bá kó èso àjàrà ayé jọ ó dà wọ́n sí ibi ìfúntí ìbínú ńlá ọlọ́run lẹ́yìn odi ìlú ni ìfúntí náà wà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí tẹ èso nínú rẹ̀ ẹ̀jẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí yọ jáde láti inú ìfúntí náà jíjìn rẹ̀ mú ẹṣin dé ọrùn ó sì gba ilẹ̀ lọ ní nǹkan bíi igba ibùsọ̀.